mú ohun tó máa mú wọn máa gbówó ẹ̀ fún ẹ lẹ́nu ẹ jẹ́ ni pé kí n jẹ́ ṣe transfer fún ẹbí báyìí sìn àbá òní kí ló fè ẹ mò ń ṣe fàájì náà. bàbá olówó ogbó tó ń ṣílẹ̀kùn kò ní kí ló dé tó fẹ́ pa arákùnrin. pátá nìyẹn èmi. ládùúrú gbogbo wàhálà tó ṣe fún ẹ ládùúrú bọ́mọkùnrin ìṣe dààmú tó o ò wá rí kankan fi sun ẹ̀sùn oore tó ṣe fún ẹ ju pé kò pa lọ ṣé mò ń parọ́ ọmọ ẹ ni. bọ́tà ló sọ fún mi pé mo fẹ́ pa á mi ò pààyàn. pàmí báwo. ọdẹ òṣì bó tiẹ̀ ṣe ń sọ̀rọ̀ gan. à ń gbòòrò máa dìyẹ lọ́wọ́ kú ó ní wọn ò jẹ́ kóun lọ sákìtọ̀ lọ jẹ. jẹ́ ń fún ẹ lẹ́yìn àlásàrì là ń sin òkú wálé o ó mú kinní tó wà lọ́wọ́ ẹ̀ tán ọ̀run làlá ni.